ọlọ́run kúdì fẹ́ràn ra débi pé òun ọmọ kan ṣoṣo yẹn ní wọn á kún ẹ̀ṣẹ̀ ra jèrè wọn ẹgbára lá nípa bẹ́ẹ̀ kọ́ eye ṣe afẹ́ràn ẹ tọkàntọkàn ehàn fẹ́ afẹ́ràn ẹni kejì ra àbáfẹ́ràn ẹni kejì ra okùnrin kẹni wọn èkó àtúmọ̀hì ọmọ ọlọ́run kéré ra ìfẹ́ ọlọ́run bá àánú ra àní láti fẹ́ràn ẹni kejì ra gẹ́gẹ́ bí ọlọ́run ṣe fẹ́ràn ra. òní gbàgbọ́ ẹ jẹ́ ká fẹ́ ara wa ìfẹ́ ní àkójà òfin ìfẹ́ ṣání ọlọ́run wa ó yẹ kí a fẹ́ràn ara wa. ohun mẹ́ta kan wà tó ṣe iyebíye ìgbàgbọ́ ṣáájú ìrètí tẹ́lẹ̀ ní. ẹnìkẹta wọn ó sì wá tóbi ju gbogbo wọn lọ. ìfẹ́ a máa mú sùúrù a máa ṣeun kì í ṣe ìlara kì í sọ̀rọ̀ gbéraga bẹ́ẹ̀ ni a kò lè mú bínú bẹ́ẹ̀ ni kígbe ròhùn búburú. iyebíye ìgbà kọsájú ìrètí tẹ́lẹ̀ ìkànnì ìfẹ́dẹ́ bí ẹnì kẹta wọn ó sì wá tóbi ju gbogbo wọn lọ. ìfẹ́ kí la yọ nínú àìṣòdodo ṣùgbọ́n a máa la nínú òtítọ́ a máa retí ohun gbogbo a sì fàyà rán ohun gbogbo. ohun mẹ́ta kan wà tó ṣe iyebíye ìgbàgbọ́ ṣáájú ìrètí tẹ̀lé nìkẹyìn fẹ́ dé bí ẹnìkẹ́ tóbi jù gbogbo wọn lọ. ẹ̀bùn ìfẹ́ ga jù ìsọtẹ́lẹ̀ lọ ó sì níye lórí ju ẹ̀bùn ahọ́n ó sì ta gbogbo ìmọ̀ yọ gbà wọ́n bá dópin yìí ó wá títí. ohun mẹ́ta. ire titale nika ifade bia nika tawon ó sì wà tóbi jù gbogbo.